àwọn tí a kẹ́kọ̀ọ́ tó lábẹ́rẹ́ àwọn tí a kẹ́kọ̀ọ́ nínú àǹfààní pọ̀ nínú àdínkù náà fún wa. àwa táyé ti sọ lọ́mọ fífúnà bíi tiwa báyìí oníkálukú náà lọ lọ́jà tẹ àbí táwa ti nǹkan mí dáàbò tó ti yẹ wọ́n ní kí ó dé àǹfààní pọ̀ nípa àwọn náà. àbí ìtàkùn àwọn akókò lẹ́yìn ọdún ọdún ọdún ọdún ọdún ọdún tó sì ṣàkíyèsí wa sáwọn ìṣẹ̀lẹ̀ púpọ̀ púpọ̀ wa ní ìfaradà púpọ̀ lérò títí àwọn ìlú àlẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam àdébì náà ní àwọn akéde ní ìṣà ọmọ àwọn ìdánwò àwọn ṣáàlì ọ̀gá àgbọ̀ ìṣò ọlọ́run àti gbogbo àwọn tábọ̀ àṣọyé ọlọ́run tó fún àwọn náà ní àṣọ àdébì náà wà

ولا ولا على أحد إذا أتته صدقة فأخذها إليهم إلا أهل ولا مال ولا على أحد إذا أتته صدقة بعث إليهم ولم يتناول مثل شيئا وإذا أخذه هدية أرسل إليهم وأصاب منها وأشرفه فيها فسأل ذلك فقلت وما هذا النبأ في أهل الصفة قلت أحق أنا أن أصيب من هذا اللبن شربة أتقوى بها فإذا جاء أمرني فإذا جاءوا فإذا جاءوا أمرني فقلت أنا أعطيهم وما عسى أن يطلبني من هذا اللبن ولم نقم من طاعة الله وطاعة رسوله صلى الله عليه وسلم بث فأتيت بث فأتيت فأتيتهم فدعوتهم فأقبلوا فاستأذنوا فأذن لهم وأخذوا مجالسهم من البيت فقال يا أبا قلت لبيك يا رسول الله قال قل فأقل فأعطني فأعطني قال فأخذت القدح فجعلت أعطيه رجل فشرب حتى يروى فجعلت أعطيه رجل فيشرب حتى يروى فجعلت أعطيه رجل فشرب فشرب فيشرب فيشرب حتى يروى ثم يرد علينا المرأة فأعطيه الماء فيشرب حتى يروى ثم يرد علي الفلا فيشرب حتى يروى ثم يرد علي الفلا حتى انتهيت إلى النبي صلى الله عليه وسلم وقد وقد وقد روي القوم وقد روي القوم كلهم وقد روي القوم كلهم فأخذ القدر فوضعه على فنظر الي فتاثر فقال ابا ذر قلت لبيك يا ابا علي ابا ذر فقال فقال ابا ذر قلت لبيك يا رسول الله قال بقيت انا وانت قلت صدقت يا رسول الله قال اقعد اشرف فقعدت فشربت فقعدت وشربت فقعدت فشربت فقال اشرب فشربت فما زال يقول اشرب حتى قلت لا والذي والذي بعثك بالحق ما أجد له مثلك قال فعلم فأعطيته القدر فحمد الله وتم عليه الله فحمد الله وتم فحمد الله وسلم وسلم فضلا هذا الحديث حديث الدكتورين òkúkọ أمرك ẹ̀ هو wá kó fún الإمام البخاري رحمه الله أن حدثنا أبو معين بنحو من نصف هذا الحديث الحافظ ابن حجر السلام عليه يعني رحمة الله إنه فتح الباري قلت لا أدري أتعوذ من النوم الرافع الحديث لأنه كل ذات إمام البخاري وطفى وطفى وطفى ولي أظن عين وجد لنا له الطفى حديث أولي بيتو سبعوني bìnnáfíì bìnnísìrì àrò kàmí ipò في ibi ìdajì àdéhùn yìí lọ. ìwádìí o ìwáyà yìí fún ìgbẹ́ni sọ̀rọ̀ ìlú kọ̀. àmọ́ bàtà àwọn afáà gbé yìí jáde kò tiẹ̀ bẹ́ẹ̀ tó jáde kódà kò tó wọn tọ́ kò tó wọn fọ́ọ̀tì àdéhùn yìí. gàwátà bá já wà lọ́mọ pé múnáfà ìyá àdéhùn àǹfààní ńlá pẹ̀lú bẹ̀rù dáadáa láwùjọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ ká padà sínú ọmọ kókó ṣòro lọ sí pàtàkì báyìí àbí ká lọ rí ọdún láti lọ bá rẹ. ibi táwa wá ń lọ tó yá àǹfààní tó kárí gbogbo wa òun là á mọ pé gbogbo wa pẹ̀lú gbogbo ènìyàn. الإمام البخاري رحمه الله وقال حدثنا عمر بن ذر ẹni táwọn náà gbọ́ sí ayé wọn gbọ́ lọ́dọ̀ yìí. àdáta náà mo jà ọmọdé gbé sá òun náà kọ́ àdéhùn ìdádọ́dọ̀ bùjá rẹ̀. àbáwọ̀ bùjá rẹ̀ òun kì bá rẹ̀ tàbí ayé àwọn náà ní àbáwọ̀ àbúrò rẹ̀ rọ́bìyà lọ́wọ́ tààrà rẹ̀ alábùrò rẹ̀ lọ́ sọ̀rọ̀ tá a fẹ́ kàlẹ̀ ìdẹ́kí lọ́rọ̀ náà. àdìláàdì الله مولوي ادي في ليري والله وما له والله ابو هريره رضي الله عنه قل من يرى ما بورا بوري الذي لا اله الا الله ọlọ́run ọba tí ò lẹ́nu ní ìta olójúọ̀sẹ̀ àbúrò àbúrò rẹ̀ rọ́bà ní ọlọ́run á ó ń fi ọlọ́run ọba búra lórí ìṣẹ̀lẹ̀ sẹ́nu pẹ̀lú ǹjẹ́ kí ni ìṣẹ̀lẹ̀ náà. لا أعتمد إن كنت لا أعتمد بكبري على الأرض إن كنت لا أعتمد بكبري على الأرض onínú kọ́ náà bá búra fún yóò ó ní àyè máa ń yí ìgbà níbi àbúrò rírọ́ òun ní máa ń dá lópẹ́lẹ́ tí àwọn èrò wa mọ́sálásí tí wọ́n sì bá mi tí mo ti darú òwe délẹ̀ báyìí ó ní kò tí ń tí mú mi máa darú délẹ̀ jọ náà nínú àjọ ebi ni o kò sí nǹkan mìíràn. لأشد الحجر على بطنه من الجوع أبو رجل العدل قل له ده المنيدة ni máa ń nínú àdúgbò rẹ kò sí tó bí o ìdí mi wò olóhùn máa dánú lílẹ kò sí tó wà ìbí mi wò òun á máa so òkúta mẹ́nu òun kò sí tó wà ìbí mi wò wà tẹ́lẹ̀ àárín nínú àwọn ìwáyà náà tora orí lọ́rọ̀ yọ làánà kìí ṣe bàbá ìwé ìgbà tó ń gbé ìgbà báyìí ìgbà míì bí tó máa ń ṣe àbúrò rí rọ́bí ó ní láàrin ìyá ńlá wa áyíká yàrá láàrin yàrá ìyá wa áyíká tí yàrá ńlá ìyá wa Ummu Salama olóhùn lọ láàrin méjì ti náà. ìgbà ní èyí ó ní láàrin ara ìyá ńlá wa àìsà ti di nígbà tí a ti àwọn ọmọ bá a lọ. kò sí sí ìtọ́jú ọ̀gá sábà wa Abu Hurairah tó fara gbolẹ̀ láti wá nínú lọ́gbà láti sọ̀rọ̀ àwọn. àkókò tí gbogbo ènìyàn fi lọ rí wà á jẹ àmú òun wà á jẹ àmú káàkiri ẹni tọ́lọ̀ bá ní wá lọ́gbà lọ́bì náà ni èyí tọ́lọ̀ bá ní káàdì lọ́bì gbégbó náà ni wọ́n ní bẹ́ẹ̀ èyí ò máa ń fa kébí máa pa Abu Hurairah. ẹ wá sí kébí ó pa Abu Hurairah báyìí déédéé táàbù tó láti fi gbẹnu àtẹ́wò torí tó mú àwọn afọ́fúnpé mu nǹkan mu tọ́bi sọ pé aláìní láàánú. Abu Hurairah radiyallahu anabuwa Muhammad sallallahu alaihi wa sallam iwe bi yìí náà máa pa anabi anabuwa Muhammad sallallahu alaihi wa sallam láti ní bí yẹn bá torí yìí ń Abu Hurairah Muhammad. ṣègbè ànábì náà lọ sọ òkúta mọ́ ebi oníbi ọjọ́ mẹ́ta àtàlẹ́kọ̀ọ́ àmọ́hámọ́ ni. kódà ńgbà tí wọ́n fẹ́ jagun gbágbúwá tó lọ kọ́ńtà ogun èyí ń gbogbo èyí tó ṣe pé wọ́n gbẹ́ kòtò wọ́n gbẹ́ sọ̀rá sí gbogbo olùmọ̀tí náà níjọ náà láti ṣe pé débi jẹ́ tíráàpù kalẹ̀ fún àwọn ọ̀la. níbi ogun gbágbúwá tó lọ kọ́ńtà kìí ìtàwọn èèyàn ti wá mọ̀ débi yìí bẹ lára lẹ́nu lọ́wọ́ àtàlà ò ní pé wọ́n kọ́ àpáta àti ẹ̀ka tó fẹ́ gbẹ́ kòtò ráńdì wọn àwa rí kọ́ ibi tó ti gbẹ́ kòtò yìí lọ. kí láà ti báyìí ẹjẹ ẹjẹ àlọ́ ní kí àgbẹ̀wò àwọn Muhammad sọ̀rọ̀ àti sọ̀rọ̀ náà bá lọ sí àgbẹ̀wò. ẹ ẹ ní wọ́n fi àti bẹ́ẹ̀ lọ á ebi yìí ti wá mú àgbẹ̀bí ti di fún àgbẹ̀bí ti wí kì í gbẹ náà ẹ òkúta tó wá súnmọ́ ní ìlú bá gba àti lọ́wọ́ ìkan náà sọ ọ́nà tó wá kó lé ní ọ̀rẹ́ alágbèbọ̀ Muhammad sọlá àtàlà tó bá wí wúlò ní nínú náà ó ṣe àtìkáàrù tó tó gbé àti ṣe ó nà bá pàtà ìwà ìlú fọ yanga yanga ibẹ̀ ń ní àwọn èèyàn tó wá ní bí tó ti ní àti ṣe kéde òkúta mọ̀nà lẹ́bi súnmọ́ ní sọlọ́ kí láwa kò lọ báyàwó ìyá ńláńlẹ́lẹ́ kò yá bàtà tó bá mú kí mo rí tẹ̀lé àlẹ́lẹ́ kí bá lẹ́ àlẹ́lẹ́ ìmọ̀ jẹ́ wọn. kódà kò kúta ló so mọ́ ní bí tẹ́bi nìyí lágbára wọn ti dá lọ́ba nà lórí ọ̀rọ̀ o tètè ké sàn tó lọ wájú jẹ tẹ̀lé nígbà tó tó wá rán mi pé àlẹ́lẹ́ ti bá ní ìlú wọn bọ̀ wá jẹ́ àlẹ́lẹ́ ìlú ọ̀gá rẹ̀ ló rán wá rẹ̀ oúnjẹ tó wá pẹ̀lú bí ó rí bẹ́ẹ̀ ọ ńgbà tá ànábi ó lọ ànábi ò tún lọ mọ́nù nìkan bá tún kú gbogbo jẹ náà dání. àwọn tó ń pèsè pé ká ànábi wá jẹ ẹ̀rú bá tún bá àwọn náà gbé à oúnjẹ wa tá a ní òmòdì tó lè téèyàn mẹ́jọ lọ gbogbo jẹ náà làǹnábi kó wọ̀ yìí. ìyàwó wa sọ fọ́kọ rẹ̀ pé ìbá asáfìlẹ̀ kọ́ mọ́ sọ fún pé oúnjẹ tá a ní òmòdì èèyàn mi kò sọ lẹ́yìn wọ́n lọ lè kó wa wọn bá lọ lè fi ànábi dè fẹ́ lọ sọ́kọ̀ọ́ kóòtù jẹ́ ibi tí gbogbo tẹ́lẹ̀ sí náà là ọ̀nà ìgbà fẹ́ dàbí tàbí àtúntò yẹn máa wọlé mẹ́wàá mẹ́wàá wọ́n ti wọlé wò oúnjẹ yóò mọ̀ sẹ́jọ́ náà àwọn èèyàn jẹ jẹ jẹ jẹ ẹgbẹ́ àwọn jẹ tá ànábì náà jẹ gbogbo jẹ mọ́ àwọn jẹ tá ànábì jẹ kó jẹ ikú ó yà ẹ̀yìn náà jẹ àwọn aládùúgbò yín náà ìjọba àwọn ọmọ ìjọba sọ̀rọ̀ náà. yẹ́ra kan fi yàtúbì ìmọ̀ nípa ìmọ̀ ní kókóró báwo lẹ́yìn ẹni bá ń torí ẹ̀ sọ pé àbúrò mi yà wò mí láàrí ẹ̀ẹ́dì ní wọn pé àwọn obìnrin wọn ní láàrí ẹ̀ ní láàrí kan lára lẹ́yìn náà láti ẹ̀ kọ́ mọ ilé ìyẹ́ ọmọ àlè nígbà wọn kọ́ máa ń sọ fún ìjọba yìí sóbi bí àbúrò mi yà sọ̀rọ̀ sí ọ̀la kébi ó wá mọ pàbúrò rẹ wá kí ló bí yẹ ká kọ bàbá kókó mi gbogbo àǹfààní àti lórí wá jíjẹ wá múlò òun wá bí àwọn ẹni tí ń lọjà tó ń lọjà bẹ́ẹ̀ni tí ń ṣiṣẹ́ ọwọ́ tí ń ṣiṣẹ́ ọwọ́ bẹ́ẹ̀ni tí ń sọmọ ọ̀dọ́ tí ń sọmọ ọ̀dọ́ bẹ́ẹ̀ni tí ń gbàgbà ṣe tí ń gbàgbà ṣe àbúrò rírọ òun takú sí mọ́sálásí o ìkíkì ní ṣe káàkiri pé kí ó mọ̀tẹ́ láti wọ àmọ́tọ́ ọ̀nà wà gbogbo ọ̀rọ̀ tí bá ti wọn gbọ́ ìwà máa kọ́ yóò máa mú yóò máa gbé sílá àgbáyé yóò máa ha sórí yóò máa títí títí ló fi di pé ta yáǹfààní rẹ̀ látọ̀dọ̀ àbúrò rẹ̀ rọ ààrin lọ́dọ̀ ẹlòmíì kan sàkábà lọ́wọ́ àwọn àlejò àti ìlú. láwọn afá àti padà mọ́ ń pe àbúrò rẹ̀ rọ lórúkọ kan tẹ́ púpọ̀ tí wọ́n pè wọ́n ní rọ́ọ̀wù yàtọ̀ Islam kí mo gbé jọ̀ mọ́ rọ́ọ̀wù yàtọ̀ Islam táàmù tí mo rọ́ọ̀wù yàtọ̀ Islam ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó gbẹ́gbà wá ìsìlámù fún wa látọ̀dọ̀ àlejò àwọn ọ̀fọ̀ tọ́lọ́ pé láti ẹgbẹ́ ibi jẹ́ ilé sọ̀rọ̀ gba ìsìláàmù táàbù rẹ̀ ò ní ní àdìsí náà ní méjì ní ó gbà wọn. lóbi jẹ́ sínú àwọn sàhábà kò tẹ́ ní ó gbà nínú ìkókò tó kì í ṣe kó ń lókun àbí ìdòdò kákòkò nígbà. kámọ́ ìwọ̀n jùlọ kámọ́ yá ìlú pé ń tó bí àìlówó nù. lẹ́yìn rí pé ìwà yìí náà ìṣe yìí náà gbogbo àfáàtò náà bá ti lóun fẹ́ jòkó ti ọ̀rọ̀ mímọ̀ náà èyí tí màá sábà bá wọn náà nípa tó kù lẹ́yìn máa ní pé ń jọ́ pé yóò bá ti fẹ́ ṣe dúró ti kíní o máa ń ṣe tó bí táwọn yìí ò ní fara dà á torí jálà ní dúdú jálà nínú ìlú. sẹ́ni bá fẹ́ jòkó ti bọ́rọ̀ ní mọ́lẹ̀bí náà fẹ́ mọ gbájúmọ́ pé pé ọ̀bẹ ráyè ọ̀hún owó káàkiri jẹ́ dání kọ́mọ kájírà kọ́mọ dáhùn ìrẹ́pọ̀ kọ́mọ ìlú àti dáhùn ìyàn à bí gbogbo ayé bá ń wá gbọdọ̀ mẹ́ ìwọ́n lè mọ́ ìlú rẹ̀ wọ́ báwọn bá ń kọ́lé ó lè mọ́ jẹ́jẹ́ o báwo èèyàn bá ń rọpò ọ̀dìgbọ́n lo bọ́ọ̀bà àdúgbò tó yẹ ti ẹ̀rọ lójú lọ́mọ tó yí. ìdè tó bí yẹn nìkan lọ́wọ́ kan lò tó kàn fi sàánú rẹ tó ló kàn rà ẹ̀ ti ẹ̀rọ nìkan fún ọkùnrin náà dáhùn sí kan káàkiri. lẹ́ẹ̀dì gbogbo tẹ́ bá lọ ka ìfà àwọn àbá lẹ́ẹ̀dì gba pé ọ̀rọ̀ bíi kámọ́nì kì í tán nínú sàǹdìgbì ayé àlùfáà àìní lówó táwọn àbá mi ń lé kí ló sì bá tó ní mo ń jẹ́ kí wọn àbá tó bá tó dédé nítorí pé tí ó bá ní kí àkókò tí gbogbo èèyàn fi ń lọ rè tóòwù náà fi ń wájẹ náà fi ń wá kíra lòún lọ sà níbi táwọn èèyàn bá ti ń léèkì profit táwọn ń léèkì owó tó ní iṣẹ́ ọwọ́ ń léèkì owó nítorí wọn máa méjì jẹ kí ni jẹmọ́ ìmọ̀ àdìsí yóò mọ̀ lánàá èmi ni ó mọ̀ àlàyé àdìsí ni yóò mọ̀ yóò mọ̀ léèkì ọ̀rọ̀ sàfà òní ìmọ̀ sábà ní àà ah, ẹni yìí mọ̀ sí ní ooru ní ká gbọ́dọ̀ wá bí ìròyìn àbá níbi ee òní ní ìmọ̀ náà pọ̀ àmọ́ tó wọ̀ ní tábò òru akọ́lọ̀ bá darí ẹ̀ sí lọ́dún ó kàn mọ́ wà lọ́nà àwọn ọmọ gbọ́dọ̀ bá sọ̀nà fún torí lọ́nà tọ́lọ́ wọn bá wọn sábà ti gbà ní ìlú onígbọ́lọ́wọ́ ó yin àwọn nǹkan tí àbá àwọn onímọ̀ ìlànà rẹ̀ ṣé kò sábà ti tẹ̀lé àwọn ẹ̀kọ́ ẹ sì ní gbọ́kẹ́ máa kánú náà wọn ṣe ti ń pa wọn ìyá ìjẹ wọn kí ló fà á ọlọ́wọ́n bá fọmọ ìyá wọn kẹkẹ wọn yẹn ló dúró pé ó yá gbogbo bí náà bá wá ìyẹ̀yẹ máa wá nǹkan tó rẹ́dí àti máa ń dán gbogbo tó bá wà fọ́ mi kàdà ọlọ́wọ́n bá mú yín báwọn. èyí ò ló wá pọ́ mọ́ tọ́lọ̀ bá ti lẹ́sẹ̀ àánú àwọn àbá yóò kàn án yàn ìyí òní wà lọ sàánú rẹ nínú gbogbo agbóhùn kàtà tó ń lọ bá ti lé ní gbẹdúdú nìkejì àmọ́ ìwòlé dábàá wa sọ̀rọ̀ àyè ìyẹn ló yẹ kí sí kíní ìbáwá dúdú ẹ̀ àìlè fara dà á mọ́ lẹ́yìn láwọn tí wọ́n ń ta tá ń ta tà láàbù à ń ta sí agbègbè kú mọ́ ká mọ́ gbowó à ń tó de ìyàwó à ń tó de òkú à ń tó de gbogbo ẹ̀ kí wọ́n tó mọ́ ja owó náà èyí tó padà sọ gbogbo kíní òdìbà wọn ẹ̀ẹ́dùn wa ṣe fún ọ náà lẹ́wọ̀n tí wọ́n máa lanu bá bu òré òní lánàá àìfẹ́ ṣe jálà bí àjẹ́ ìfẹ́ ṣe bàjẹ́ bá bu òré láwùjọ náà olóńgbé kalẹ̀ máa ń kánú àti oúnjẹ òbí ẹ̀ tó yà wọn aburú táwọn kan ti spread káàkiri láwùjọ yorùbá tàbí ní àwọn tó ń lọ ìwádìí lára àwọn agbẹ́lẹ̀ wà bá wọn tó tó bá ti dọ̀rọ̀ dúkìá wọn ni wọ́n wà bẹ́ẹ̀ tó gbé àá lọ ní bàbá mi ti kú nu wọn láti tó lọ lọ́dún ọdún sí pé hàn sí lọ́dún kan ló tó yanjú irú ẹ̀rọ ẹ̀kọ́ máa ní ìbò mi lára. jama àbúrò rẹ̀ yọ̀ sábà fún yàrá àrà àrùn àbúrò ìrọ̀ wa tuntun nǹkan tí wàá mú kí. ebi yìí wá fún àbúrò ìrọ̀ àjọ kan jẹ̀mọ́ ẹja dínú àti ẹ̀kọ́ pátá gbọ́dọ̀ kọ́kọ́ sáré kọ́ńbẹ̀ gbogbo àwa yìí mọ̀ sí pé àtẹ́júwọ̀ kan náà bá bẹ lẹ́mìí tó ń bẹ nípò ìpì àti ti ẹ̀kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àti ẹ̀kọ́ gbà bọ́lọ̀ mi. tá a bá ń ta lọ́dọ̀ àbúrò yìí rárá gbogbo rẹ̀ dáa fún mi lọ́kùnrin yàtọ̀ ìlú láàrín sáńtàtà nẹ́bí ká gbọ́ pé ní ọjọ́ mẹ́ta fà ní. ó kò lè di ọjọ́ mẹ́ta ní ká lọ ju bẹ́ẹ̀ lọ. ó dà bẹ́ẹ̀ bọ́ àfẹ̀yà ńlá wa Aisha radiyallahu ta'ala anha. ó ní gbà mí àmọ́ ka ìlétẹ́sù kìíní ìlétẹ́sù kejì ìlétẹ́sù kẹta yẹn ni pé ó dín ní oṣù méjì gbáko yóò sì lọ nínú ilé ànẹ́bí ẹnì kí òun ní rúfí débi táwọn ti rẹ̀. ọ̀rọ̀ bá a bẹ́ẹ̀ dáná kò ní ná sí lé náà sílẹ̀ dà èmi tó jẹ́ bá ń bẹ́ẹ̀ lé lẹ́ẹ̀ dáná lé rẹ̀ tá a là ń ìjọba ànágbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dá kúta ànágbà bá wà lórí ojú ní oṣù méjì náà dáná lórí wọn ìwọ tí wọ nílò ṣé ó ti ṣẹlẹ̀ sí wọn sẹ́ni gbogbo àbá a ń pariwo ìyáǹdẹ́wà ìyáǹdẹ́wà yìí lọ́n bí ọ̀gbọ̀rọ̀ wa pé sẹ́ni àti ní lo níbi ojú méjì gbáko rí láti dáná lórí wa ẹ̀dá kúta ló ṣẹlẹ̀ sí wọn lọ́wọ́ yàrá tí a ló ṣẹlẹ̀ sí ẹni pé kò sí èèyàn ọmọlẹ́gbẹ́ sẹ́yìn wa ń lu àgbo àgbo bọ́ọ̀dù ẹ̀yìn alákùnrin ha nínú lásán ni pé gbogbo tó bá ń bá wa ẹjẹ́ àpọ̀ pé àwọn tó síwájú wá ń jẹ́ èyí ti bá wọn kò bẹ́ẹ̀ lọ àdìgá ní bara ẹlòmíì ń dọ́là dẹ́rù òkú kan jẹ́ tó kò wá fún dédé kò rẹ́ràn fi jẹun ló bá bá wàhálà dé yóò máa ronú ní pé èmi èmi àwọn ọmọ wàtàkì èmi náà wọn gbá mọ́ làwọn bá mi wà lẹ́ràn lórí. ànábì àwọn ọjọ́ bẹ́ẹ̀ méjì ò lẹ́ràn sallallahu alaihi wasallam. wọ́n gbòójẹ kalẹ̀ báyìí kò sì ní nú ẹ̀ kódà jọ kan wọ́n tún sáàbù ànábì jọ kan tó lẹ́ran nú káàkiri tó wá wọlé òkìrì bá ń dá iná kan tó ń bẹ̀rẹ̀ ẹnu ọ̀nà ó wá wọlé la wá wá ló ń jẹ kó wá nú wá ń ju wọn pé ah, ọbẹ̀ yóò àmì abẹ́ẹ̀ ah, ni kò lé ah, àwa kọ́ la lé o sàárà ànábi ṣe fún bàrírọ ẹ ànábi ni tó bá jẹ́ sàárà fún bàrírọ ah, bàrírọ ni fi ṣe gíìtì bá wa sàárà àlá gbọ́dọ̀ jẹ a lè jẹ kíni a lè jẹ bú sọlọlọ àfààní kẹlẹ mọ pé kíní ìdí ti nọọmù nínú yàrá ìwọ mélòó ló ti wá bá wọn ẹlòmíì bóyá lọ́sí àwòrán bá ń di lálásùpọ̀ báyìí gbogbo wa yóò lọ fún ah ẹ̀wọ̀n nǹkan yóò lágbára lọ́wọ́ ilé alásèpọ̀ ní ká jáwó ní tẹ́lẹ̀ ebi ilé alásèpọ̀ ní bẹ́ẹ̀ tẹ́jẹ́ àti àbí kí ló jẹ́ ẹ̀jẹ̀ àtúbà ìdáhùn ẹ̀jẹ̀ ìdáhùn ẹ̀jẹ̀ kánú ètùká ìbù ẹ̀jẹ̀ ẹ̀hẹ́ ọkọ̀ tó fẹ́ lónìí ibẹ̀ ètùká ìbù ibẹ̀ dìde anabuwa muhammad allah ní kí wọ́n yóò yára yẹn. àbúrò rírà náà wá sọ díẹ̀ ó ní bí jẹ́gi yìí máa ń dé nígbà ní òwò wà máa máa dúró lẹ́nu ọ̀nà mọ́sálásí kí ni wá máa ń dúró. Dẹ́rí tí Abubakar bá wa kọjá. Ó ní mo wá mọ̀ ọ́n mo wá lọ́dọ́ béèrè ayé àtàlọ́wọ́ nínú àlùkò hàn. Bí àbúrò àwòrán Abubakar ní ah, ayé àbáyé àwọn abáàkàn ní ayé àjẹsí ní ṣúrọ́tò ayé ẹ̀mọ́ràn ọ̀rọ̀ wa. Àmọ́ ká lọ́dọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn ọ̀tùnlágbọ̀ ẹ̀mí ni lọ bá àtúntò wa. béèrè ayé wa ìdí àbúrẹ́ra ní máa sa àdúhù ìlà lùsùlẹ̀ àdù ó ní tí mo bèèrè ń jọ́nà kìí ṣe pé bèèrè ń ló rú mi lójú áyà ń rú mi lójú àmọ́ mo bèèrè ń torí kó lè ní kánọ lé òfin mi ló jẹ́ kí lè yó àwọn àbá wa mú àǹfààní kan bẹ̀ wọ́n ní sáfì dáná lágbàdo wọ́n ní aṣepé àtẹ́jọ́ náà níjọ́ náà bá ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ara wọn báwọn tó ti yé wọn pé ìyá àgbọ̀n ọ̀rọ̀ ni wọ́n jọ́ wọn ń lọ níwọ̀n lórí ẹgbẹ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ míì náà bẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ dábò rí wa náà sọ̀rí ọlọ́run tààlà tọ́lọ́ bá fún aláǹfààní ayé àtúnlẹ̀ ìfẹ́yàwó. oníkan ó ní kó tí wàá béèrè lọ́wọ́ àbúgbà kí ìdúnjọ náà pàmọ́rọ́ tó kàn sáré dá mi lóògùn ìlú bẹ̀ náà wà lábẹ́ yẹn fà á. ìjẹ́ kó ní nkánọ lé rẹ̀ lọ́dún jẹun kò ní nkánọ. á àbúrò ẹjọ́ náà bá mi tún máa fà nígbà jáde pé lóòótọ́ nọ́ọ̀mù láàrin wọn ni lọ́sìn yẹn bá ti ń béèrè kan ní wọn ká lọ ní. pé bóyá àbúgbá kí ìgbẹ́njọ́ náà bóyá lè tiẹ̀ náà gan òṣèlú rí lòun náà òṣèlú kó ká lọ tẹ̀gùn pé jayé dáwọn sọ̀rọ̀ abágbére gbọ́ọ̀rọ̀ láyà rẹ̀ bóyá nǹkan ò ṣe dáadáa náà lòun náà ṣe wò pé jẹ́ ń oní ṣe ń oní béèrè àwọn oníbá ni wọ́n ká lọ أبو بكر أبو أبو هريرة رضي الله تعالى عنه وعن الصحابة أجمعين قل إذا أبو بكر لوتن عمر الله nígbà tí Umaru náà kọjá fàtàántuhu àìhàì mo bá tún béèrè áyà kan lọ́wọ́ òun náà ní áyà báyìí báyìí báyìí kí ni wọ́n lè sọ́kpa rẹ̀ àbúrò rẹ̀ rà ní máa ta ẹlùtùhù ilẹ̀ àdìsí àti kò sí tó mú bèrè lọ́wọ́ rẹ̀ kọjá pé èmi náà jẹ́ ìwò pé kí ló lè fún mi jẹ ní ìlú náà ìwò fẹ́ jẹun ní ó jẹ ní kálọ̀rì jẹun tí mo torí ẹ̀ bèrè lọ́wọ́ rẹ̀ lọ́wọ́ lórí àmọ́ wọ́n àwùjọ náà bàmọ́rù kálọ̀rì wà wọ́n máa tún lọ ní ìwò kò jẹ ní kálọ̀rì àwọn àbá àti nǹkan òṣèké ní ilé tiẹ̀ náà nǹkan òṣèké ní orí jẹmọ sọlọmọ bá bá ló gbé yorùbá wa ẹ má jẹ kó ṣe pé gbogbo èèyàn láwọn ará ojú ọdún àwọn sọ alẹ àlẹbùwà muhammad ni. ẹ wo bí kinní yìí tó yà mú ńlá tó sọ bí ní ń parí táì ní bí béèrè ìtẹ́lẹ̀ mi ni wá ti wá sọra rẹ̀ ló ní bára ẹ wo táwa kò tù ní wá sọra wá ti lé mi ó wá di ẹ bá ti wá ń sí gbogbo orun gangan ilé ti bèrè ìmọ̀mù ẹ̀ lápẹ̀bá báwọn jẹ̀gbọ́n sọ̀rọ̀ mo wẹ́ nìkan wálé ní ìwà bá wọn lé àwọn ọ̀dẹ́ pé nọ́mbà rẹ̀ ẹ fóònù wọn ò lọ ní ẹ ọ bèrè lọ́wọ́ ara lọ́wọ́ pé bá lọ lè sọ́ọ̀bù ẹ kọ́ wọ́n pé ó ti wá lè dúbọ̀ mùsùlùmí àwa sọ̀rọ̀ àwa lórí bára ẹlòmí ẹwà ẹlòmí àmọ́ ọ̀nà o ta ní mùsùlùmí nìkan o àmọ́ tábùkù rẹ mùsùlùmí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó lu àwa wa ìsìláàmù gbé ilé àwọn ọmọ ìṣẹ́lẹ̀ wà lóyún ẹwù bí táwọn sálábù wá ṣe lé ní àtọ̀rọ̀ fún ẹlòmíì fẹ́ tí nǹkan bá jábọ́ lọ́wọ́ rẹ̀ kò ní lè sọ bí ẹgbẹ́ dàpọ̀ bá mu torí òpè tí bá tún ní dàpọ̀ bá mu mo tún tọrọ lọ́wọ́ rẹ̀ kí ló dé sì lè mú fún ara rẹ̀. àmọ́ àwọn àlejò ìdíjà tàbí wá sí ní kó sábà pọ̀ àmọ́ ìdíjà tó lórí ní tọ́lọ́ bá ti wá gbádẹ́ òkè kékeré tẹ̀lé àwọn àgbà òjò ìyá àbùkù ṣàkóá ká máa rojọ́ ọlọ́run kí òun

Ah, àmọ́ àkàtà àdúgbò ọ̀hún yọ ọ̀hún aṣọ ọ̀hún ọkọ̀ bẹ̀m̀bẹ̀ ọ̀hún kọ́lé bẹ̀m̀bẹ̀ ọ̀hún lòdì ayé dẹ́dẹ́dẹ́kẹ́ ìdáàbọ̀ ní. tó bá ti wá ti gbé ìtọ́ ọ̀rọ̀ ṣé ń dìbí ẹ̀ tó wàá mọ tó wá wà á wá ló wà ló wà ẹ àkáǹtì òun kíní kan ẹ kò jẹ kò jẹ ní mọ́ báyìí ẹ kódà àwọn òṣèlè láti jẹ ta níbi jẹ ta lẹ ti ṣe aláàbòsí òṣèlè fún mi ò oṣù méjì completely lágbóyè kì í ṣe kóṣù méjì wọn ti bẹ̀ láàrin òjá lọ́wọ́ àìsàn kó láwọn amọ̀ ọ̀ka oṣù méjì nìyí ìlétésù kejì ìlétésù kẹta wọ́n ti tó oṣù méjì tó bá kó wọn àti ìdáná lórí àgbẹ̀wò àwọn ọmọ gbogbo ẹni ìyàwó bẹ́ẹ̀ ìmọ̀ ọkọ ìlọ́kàn balẹ̀ nítorí ẹ̀ ní ìkànnì rẹ̀ ẹ̀ ní mẹ́rin tó wo àwọn ìyàwó àtẹ́bí náà tún sọ fún ara wọn jù tọ́lọ́bìnrin mi ìjẹba ti ń bẹ̀rẹ̀ pé kíkẹ́ wá ní tẹ́gbẹ́ lọ wá ní tẹ́gbẹ́ lọ wá ní tẹ́gbẹ́ wọ ọ̀dẹ̀ nílé ìjọba bá ní wo ìdá one thousand ló kù lọ́wọ́ mi ní o ẹ̀ kí ni káwá ti yù sí ẹ ọ̀pọ̀ àtẹ́bí sí náà Ah, èmi ò bá mo jẹ́ náà ni wò ọ́ mọ bọ́ sí náà ni bó ṣe kọ́ lọ rèé ra ilá àti ẹja akínàkó bọ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ oṣù kéèkùn kọ́ wẹ́ẹ́sì wẹ́lẹ́wẹ́lẹ́ bọ́ọ̀lì rata tẹ́ lọ lọ́ọ̀rì rata gúgún àbí ọ́sì dá gbogbo ẹ̀ tí ó bá dá sí ọjà yàtí lọ́jú lẹ́lákùn yóò dé àbí òjì sí èyí tá a sọ ìgbà tó bá ti lọ sí ní ọdún náírà ọ̀bẹ̀ ẹ̀ wọ́n ní bá a mọ̀ pé kò yẹ àwọn tó wọ̀ ẹ̀kọ́ ń bẹ sáyẹ kájọ bí kọ́ra wa ní gbogbo àwọn lọ́dọ̀ọ̀dọ̀ láti ká ti wọn. tó bá ti wá bẹ yàtọ̀ lọ́dọ̀ ọkọ lọ́dọ̀ ẹlòmíì báyìí ìyàwó rẹ̀ lórí tó gbàgbọ́ ìyàwó ní ọmọ fún wàhálà ìyàwó rẹ̀ àbúrò rẹ̀ lọ́wọ́ ní ọmọ àná ó fi àbúrò àbúrò Abu Hurairah radiyallahu anhu ǹjẹ́ kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí. ó ní nígbà tí lè wá ṣẹlẹ̀ náà ó ní màmá rọ bí àgbẹ̀wò kan ó ní ní àbúrò kan sí ìlú bá kọjá lọ́wọ́ yìí tá àbúrò kan sí ìlú àlẹ́sọ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ló lẹ́wọ̀ àti nukuri àti àlùfẹ́ ànábi tó ní kékeré náà àbúrò kan sí ìlú làbúrú kọ́ sí ìgbà kọjá tí ṣe àtẹ́kọ̀ọ́ Muhammad sọ̀rọ̀lá. bá a nàbì tí wàá kọjá ẹwùsọ̀wù bàtàbà sẹ́mẹ́ èyí lára àní ó ní bá a nàbì ti rí mi ànábì kan smile ọ̀rọ̀ ti bá mi rí. àti wàá bẹ́ẹ̀ láti mọ̀ pé ṣé wàá bí òrera náà lọ́wọ́ ẹ̀ tí wàá dà lọ́wọ́ lọ́wọ́ tí wàá bèrè lọ́wọ́ àbúrò ó tún wàá dà ọdún bèrè lọ́wọ́ Umaru sọ́ọ̀bà béèrè kẹsì ní ànábì ìbẹ̀láyé sọ́lọ́lá àrẹ̀kọ̀. Sọ́ọ̀bà ti ọ̀dà sáàbì rẹ̀ pé ní tó mú mọ́ ẹ̀sìn lọ́wọ́ àbúbákiri. Nǹkan ní ìdíje kí ni nǹkan ní ìdíwọ́. Ọlọ́àbí kò ní lábúrò rẹ̀ àdúgbò Ismail kí ni ànábì wá ní. Ó ní ẹsẹ̀ kẹsì ànábì ti mọ etí bẹ lọ́sàn mi. Ó sì ti rójú mi ó ti mọ̀ pé á ah, òjò ẹnì níta nàbí wa tó ń gbẹ́nà ló pé yá àbá gbé o ẹ̀kúrò níta nàbí tẹ̀ pé àbújá wa kó bọ̀ rẹ̀ àbú ọ̀rọ̀ yìí anabi tó wá pè ní pípé tí ìyẹn fi ń pariwo wa yá àbá gbé o yìí ló jẹ́ pé àtàwọn ìlera wa ló wọ́ tí a bá tó lè fi fìfẹ́ hàn síra wa ẹni tá a kó bọ̀ rẹ̀ pé àìsà yìí jẹ́ ànágbà tó ti dàgbà wáyé dàgbà lórí ìyá àìsà yá àìsà yóò dára tó yìí. amákè ètò ìgbà kó bọ̀ jẹ́ èyí ṣe ká sọ káta àkásọ di àtàkátà ẹgbẹ́ rẹ̀ nígbà tó bá ti bá yẹ wá tó kù jẹ́ ìgbẹ́ kọ́ mu tó wá ẹ̀ òní bá tọ́jú pé yá àbàbíyè bá tọ́jú pé kò dá nǹkan kan rúwèé lọ́wọ́ torí pé hírún náà ló ń kó ó kàn tó kọ́ padà lọ.

ó lẹ́sẹ̀kẹsẹ̀ lè bínú ọ̀dọ́ àpè lọ fẹ́ríkà ya Rasulullah àkójẹ́ ah, tòlẹ̀ òṣìṣẹ́ ọlọ́run dáhùn òyìnbó ó dábùbà ànábìbà sọ fún òpin kéde ṣá ó yà fún àṣẹ lè nínú àlọ́ ó dá ànábìbà lọ bàtàbí ṣubú ó lé mi náà bá ń tẹ̀lé àjẹ́lẹ̀ tàdákọ́ ànábìbà wọlé mọ́lẹ́ mo ti wọlé bàtà ẹ̀rọ ó bá béèrè ìyọ̀ǹda fún mi lọ́dọ̀ àwọn ìyàwó rẹ̀ pé àbúrò rẹ̀ lọ́sẹ̀ mi ló fa àmìnàlì ó bá padà fún mi yọ̀ǹda ó yà á dé àbúrò rẹ̀ láì sọ̀rọ̀ náà wọlé. má àdìrọ́ má àdìrọ́ fàdákàlì ànábì wọlé fa àṣà àdùn èmi wá béèrè ìyọ̀ǹda lọ́wọ́ ànábì tí mo fẹ́ wọlé sọ̀rọ̀ fa àmìnàlì ó lọ ànábì tí bí ìkọ̀dà ó bá bá wàrà sọ́ni gbé wa wàrà ó là sẹ́ni ìgbà tó ní jọ́nà. sẹ́ni wàrà yìí ní ìtàn ó ní kí ìjọba ó ní ìtàn sẹ́ni ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan sí aláwa Aisha rọ̀bí ọlọ́run tààlà àlùkò tó láwọn kìíní náà nìyá aláwa Aisha sọ fún ó lásọ fún ẹ ìkejì ẹ̀gbọ́n rẹ̀ lánàá dáàbò ní abdullahi ibn zubayr ìkejì ní ọrùwàtú ibn mada ibn zubayr ọrùwà nìyà ńlá wa aisha sọ̀rọ̀ yìí jọ náà tí àlá wa aisha wa ń búra pé òdò ó kún fọlọ́wọ́ bá búra o bá bú òrè rà fọlọ́wọ́ bá búra níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ sílẹ̀ káàdìmọ̀ káwọn kan jọra wọn lákòókò náà ó láwọn amọ̀ ẹ̀mọ́ ti di ìdédéjú kejì ìdédéjú kejì ìdédéjú kẹta àwọn òṣìṣẹ́ náà

tó ń gbé àdúgbò àwọn ọjọ́ náà tó jẹ́ nú àwọn àǹsọ́ọ̀rù nú àwọn ọmọdé yàtọ̀ fún àwọn àmọ́ ó ní ẹ̀jẹ̀ kan bẹ́ nu wọn tó wá ní ràǹkúmí ràǹkúmí yìí wá máa ń mú ọmú màálù rẹ̀ mílkì màálù ó wà á gbé mílkì yìí ó ní mílkì yẹn náà tó máa ń gbé wá bá lọ́wọ́ àwọn àmọ́sọ̀rọ̀ àtọ́lá ó lóun làwọn tó máa ń mu omi wàrà omi wàrà òun náà làbúrò rí lọ́rọ̀ bí ọlọ́rọ̀ á lóun sọ fàwájàdà lábánà fi kọ́dà. káyọ̀ mọ̀ pé àti èyí bá burú rírọ́ tó bá lé ànábì ìjọ náà ẹ̀bùn táwọn kan tún gbé wá ní àti ànábì gan náà tún ló jẹ gidi léjọ́ náà sọ́dọ̀ bá wà lọ. kì í ṣe tó wá lókèlè láti ànábì délé wọn àti búrẹ́dì láti délé ìta àtẹ́bí náà bá ń lé jọ́nà lè wà ní wọ́n fẹ́ ló bọ́ọ̀kì kékeré kan tọ́ nígbà àbúrò rẹ̀ ní kó ti wọ́pọ̀ alhamdulillah tí bàbá wọn lé náà egun ó ṣe kí ni yóò di ẹ bá tó gbọ́dọ̀ lọ kí ló wá tẹ́lẹ̀. bàbá mi àyíká nàlá. ó là nàbí wá béèrè pé ń bo ni wàrà yé lè wá sí gbogbo ilẹ̀ yìí. ọ̀nà wa ń fún àtẹ́bí lẹ́sìn ilé ìjọ náà. àlágbájá ni òun ló gbé wá lẹ́bùn fún yẹn àtẹ́bí. ẹ̀kọ́ á ní bóyá obìnrin tìlẹ̀ náà pé òun ló gbé wá ní kórè ànábi jọ náà. Àbúrò rẹ̀ wá ní ànábi wá ní. Abáhé ìrẹ́ àbúrò rẹ̀ wá. Ẹ̀sìn àbáyé ìgbà náà bí ló gbogbo ìṣẹ̀lẹ̀ yìí. Àti ń jọ́ta bá ń bẹ́ nìkan nínú àdéhùn tàbí nínú síbà. Kò yẹ ká tún máa sọ̀rọ̀ tí ó tún máa lé fún un. Ẹ wà lẹ́bi yé ní ibi kéèká àdéhùn ti ń pe àbúrò rẹ̀ rọ. Àánú tún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Àbá ìrẹ Abu Hurairah. Abu Hurairah náà ni mo ní labbaika ya Rasulullah. ó là ń dábì wá ní. ilhaq ila ahli sufa. ó yá ìrẹ Abu Hurairah wà lọ rèé bá àwọn ará sufa. sọ bẹ́ẹ̀ bá ń pẹ́ gbogbo wọn wá. Abu Hurairah ní ó láwọn alùsùfà táàdínàbí sì ní lọ rèé pè wáyé àbúyá àpòlìsà àwọn àlejò ìsìláàmù ni wọ́n àlejò ni wọ́n débi pé láyà àwúnà ìlà áhálẹ́ wà láàbà wọ́n nílé kàntán máa ń sùn wọ́n ní dúkìá kàntán jòkó tí kó láwọn ìlú tẹ́lọ́wọ́ alùsùfà ìtàkè ní sùfà yìí ààyè kan ní tá a sọ dára mọ́sálásí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ayé ibẹ̀ làwọn èèyàn yìí wọ́n gbé tí wọ́n dáwọn tó kéde àlùkù fà wọ́n pọ̀ o láàdúrà wọ́n ti fi ìjọba wọ́n pọ̀ àmọ́ bẹ́ẹ̀ fi pọ̀ tó ní kẹsẹ̀ kan lọ́wọ́ wọn ní gbé wọn níyàwó wọn ní bísínẹ́sì níjọ́ tí tààrà bá délẹ̀ làdúrà bí ẹ fún wọn. wọ́n yẹn ní fámìlì nínú wọn sẹ́ni bàbá bú òrè lọ́wọ́ gbọ́ pà nẹ́bí ní kóhun rẹ̀ ní wọn wàhálà ti dé nílà kúrò àwọn ọ̀sọ̀lọ́sọ̀. ìyá àtàkùn bá a fà níhà èyí láti ṣe ànẹ́bí ní kébí sàárà bá jẹ́ ànẹ́bí máa ń gbé lọ rí bá sọ́dá kọ̀ tó bá wà yà ànẹ́bí òní mú kẹ̀kẹ́ mẹ́ àwọn ó ní bọ̀ tí ẹ̀bùn bá dé wá bá ànẹ́bí bá ànẹ́bí tí wọ́n bá àrùsàlà ilẹ̀ yìí ànábì ó náà lè pè wọ́n àbára mi ànábì ó mú nínú ẹ̀bùn yóò bá wọn ṣòkó tí wọ́n jọ jẹ́ papọ̀ kẹrí àbúrò yẹn ni pàtà àní ìṣèjú tó ti mọ̀ yìí á wá jẹ́ kọ́rọ̀ ní oṣù bákan pé é àwọn áàlù sùn fà gbé sàárà wákàtí lẹ́bi àwọn nìkan ni wọ́n jẹ́ wọ́n bá gbé ẹ̀bùn wá bá ànábì gẹ́gẹ́ bí bẹ́ẹ̀bùn wàrà tó ń gbé wáyé ànábì àti wọn ni wọ́n ń gbèjé àbúrò rẹ wá wúlẹ̀ pé kí wé bí dísì ń pè mí àwọn áàlù sùpà wọ́n lo bá tẹ́ẹ̀lì wọn ilé yóò tó wọn bí méjì nu wọn péré bá wá tọ́lá ilé da inú dé ní yìí tán bá da ọ̀fun dé wọ́n mú bẹ́ẹ̀ ànábì ti mọ̀ bí ṣe ni ó tún wá lè mí náà ní kí kí lọ́ọ̀rẹ́ pè wọ́n wá ẹ wá wù ọ́ àbúrò rírá ní ọ̀rọ̀ yìí ṣe ní bákan pàpù mo bá bẹ̀ sí i. sísọ yìí àbúrò rírá ń sọjá mi ní o ẹ eh, àbẹ wàrà yìí mélòó wà ní ilé ìjọba àwọn yìí yóò tó jẹ. oṣù àhàfọ àyà. àhàfọ àbúrò rírá ní èyí gangan mo lẹ́tọ̀ọ́ síbi ní ìlú. sí ní ahadu sufa wa. ó ní tí n bá tẹ rọra mú bí jẹ́ nínú kan bẹ́ẹ̀. àtàkọ́ wà nà ìdí àti strong. sáà lóyún àti ẹ̀jẹ̀ ní kọ́kọ́ mú mi nínú pàdé wá sí wá pè wọ́n wá gbà náà bẹ́ẹ̀ pé yóò ti gba ìjábù ríra mú lọ́kàn rèé. bàtí ìlàjà bàtí ìlàjà kò lágbèrè lọ́dọ̀. bàtí ìlàjà kò kàmá àbúrò lápá òun lẹ́yìn pé àwọn bàtà bọ̀lù wọn nínú àlọ́ tó wọ́n wáyé àwọn ènìyàn yóò èmi náà lè fi wá mọ fún wọn wà má àká ayẹyẹ gbogbo ní ìlú náà àgbàlagbà kí ni ìwà padà ní nígbà tó máa ń fà mí lójú mi. wà á lè lọ́kùn mi lọ́ra sí ilá àlùwọ̀. ọ̀tọ̀ àti rọ̀túnlẹ̀ ní sọ̀lá àdọ́lá gùn lẹ́sẹ̀kẹsẹ̀ la wú ìlà tó bá rẹ̀ sọ̀rọ̀ náà pé àmọ́ á tí mo ṣe gbàgbé mi ní lọ yẹ kó ìwọ́n wá ìgbà òṣèlú ṣe ìrọ́gbọ́n jáde ti tẹ̀ láti ọlọ́wọ́ ọba àtàṣà ka àti àtúnlé mi ni ààrẹ tí ó challenge àlọ́lẹ̀ gbé ah, àkàràmọ̀ tó ṣe abẹ́rẹ́ màwọn ẹgbẹ́ ní kí n lọ lè pè wá ebi ń pa mí ni ẹ tó fi ń pa mí ni ẹgbẹ́ ẹgbẹ́ tó ní lọ lè pè wọ́n wá àbáwọn ẹni yìí àwọn táwọn sọlá wọn yìí wọn fẹ́ àdínlẹ́bí ti pàṣẹ kò sí bí nǹkan yìí ò bá àti má pè wọn ولا مؤمنا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيار ọlọ́run ní kò tọ́gbọ́n nígbàgbọ́ òdodo kò tọ́gbọ́n nígbàgbọ́ òdodo lábọ́ níjọ́ tó lọ́run bá pàṣẹ àbá wá pàṣẹ káwá máa wò pé ìlú bá wà lára ní dáàbò rẹ̀ ẹsẹ̀ kẹsẹ̀ lọ́gbọ̀dọ̀ wọlé tó ń bí sọ́dọ̀ máa kọ́ lónìí mú ọlọ́run lọ́rọ̀ tí ó máa jáde lẹ́nu ìdádò ó ilẹ̀ wá ìwọ̀ rọ̀túnrin ìjọ tó bá ti sọ fún wọn pé ìjọ lọ sọ rẹ̀ ìjọ lọ sí sọ rẹ̀ ayé kúlù tẹ̀lé iná wà àtà àdá ọlọ́run ìjọ gbọdọ̀ mọ́ ti sáré lẹ́nu tó ní á sọ́lọ̀ sáà ló sọ bẹ́ẹ̀ agbó àti gbígbà tẹ̀lé iná wà àtà àdá ẹwù pé á ah, ibi ọ̀sọ́dún ní ìlọ ìlú wọn àbúrò rẹ̀ yá ni mo bá tọ́jọ́ wọn mo bá tẹ gbogbo wọn gbogbo wọn náà ti bọ̀ gbogbo wọn gbáyọ̀ kájúgbéjú káwọ wọlé ànájú wa fún wọn náà tó yá ẹ máa wọlé mọ̀ wọ́n ní káàkiri fún wọn sì á bá إلى أبو هريرة قلت لبيك يا رسول الله أبو هريرة قلت لبيك يا رسول الله قال قلت أدب يعني خذ ولا بوارا جدي بوارا فأعطهم ويقمع قوة إليه سبحان الله ẹnu bí inú wa kálí mọ sáwọn ẹni wọn wọ̀nyí àbí wọn ju wọlé sálẹ wa mọ sáwọn. síbẹ̀ náà ní ìlú wa ka ká àbíbì fún lèmi ni ó mọ̀ pé wọ́n ní dọ́là ń wíri olóni ẹ àmọ́ òbí òbí ọba òun lọ́rọ̀ ọmọ àtọ̀rọ̀ ànábì ọdún òbí rẹ ọ̀rọ̀ ọlọ́run àtọ̀rọ̀ ànábì ọdún òbí kíni ọdún òbí rẹ kò jẹ́ ọgbàrá tó òbí rẹ ọlọ́run rẹ bí ọlá ma ìwọ náà lọ. pápọ̀ yìí kọ́ọ̀kì yìí bàtà àbùkù ọ̀rọ̀ sí ìmúrọ̀jò ni ó ní kí wọ́n ti nígbà àkọ́kọ́ ní wọn. bàtà ìṣòro àtà yóò mú mú mú àtà yàrá títí tí ó bẹ̀rẹ̀ ìgbẹ́ tó bá mú tó ti satisfy náà. yóò wá ní apàtà fún mi. àbúrò àná òun bá padà ní ìlú ìjẹ́rù mi. ìyọ́nà òtún mú mú tó fi satisfy ara rẹ̀. lẹ́yìn náà yóò dá padà fún mi gbé mẹ́lò ní ilẹ̀ àbúrò àwọn gbogbo wọn ní ìkíní ìkejì ìkẹta ìkẹrin títí aláwọ̀ áàlù súpà tí wọ́n wá ń jọ náà wọ́n lé ní sàbọ̀ èyí lára jùlọ wọ́n lé ní seventy people tí wọ́n wá jọ náà àbúrò àwọn gbogbo wọn lọ́wọ́ tẹ́lẹ̀ bá ń gbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ wa kù wípé ìdá wa mú yìí ibi táàbù rẹ láti padà wá mọ̀ pé àti bísà lẹ́bi ṣe ní lọ́dún tó wà ní. bá ti mú tó ń jọ náà wàrà yìí kò tán o ẹnu abọ́ kan náà ní kálukú wọ́n sì mú ní tó yó wọn àwọn amúhùhùhù oní àtàntà ẹ̀dú ìlànà nàbí sọlọ́lá nígbà táwọn tó lé bi dábùtì wà fún náà ó wà fún àdébò àlàkàmà sọlá àbúrò rẹ̀ ni gbogbo wọn pátá wọ́n ti pọ̀ tó gbogbo wọn ni wọ́n ti mú wọ́n ti mú wà láyé náà ti wò báwọn òbí rẹ̀ mọ́tò ti dúró bá tán. bàbá àpàlà ló bá dára bàbá dára àwọn aláìlẹ̀ ó láti wà Muhammad sọ̀rọ̀ àtàlámà pé àwọn ọ̀rọ̀ ara ànábì wa ti sọ̀rọ̀ báyìí. Bàbá sọ̀rọ̀ ní lẹ́yìn ya. Ó náà sọ ti wá gbogbo ògbẹ́gbẹ́ báyìí. Bàbá bá sà ànábì wa ti smile. Dáadáa ti lọ. Ànábì ti smile. Àá gbogbo rẹ̀ lọ. Ó náà yóò fà á. Ìdílé náà ti gbogbo ẹ̀ sọ̀rọ̀ láàrín àyè. Ẹ̀wù ẹ̀wù ìlà ẹ̀wù ìgbésí ayé àwọn sọ̀rọ̀ àwọn. Ẹ̀wù wọn ti fi ayé wọn kalẹ̀ láti lọ àwọn ọmọ

níbẹ̀rẹ̀ ní pé òun ló tilẹ̀ kan gbé kínní ìwò kóun tiẹ̀ mú bí gẹ̀ẹ́ kan kóun ti lọ lè gba àwọn àbùkù wa níbẹ̀ kọ́ àdá nàbì ní fúlàní tó ju wa lọ bá gbúdọ̀ yọ. ìgbà nàbì wa wo ju ẹ̀dá nàbì wa fún àyè kan ẹnu wa wo sáà kábà nàbì wa ti ta gbúdọ̀ yọ sílẹ̀ nàbì lọ. Anabi wa kan fi yẹrẹ àbúrò rẹ lọ. Àbúrò ni pé èyí náà. Anabi ni èmi àti ẹ náà láti wáyé. قلت صدقت يا رسول الله أعطني الخبر أخذنا منه قال أقعد لا أقول إلى أقعد بأنكم yìí náà bá ti di akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ ìlú kan lórí ìlú tá a lẹ́nu kọ́ wáyé àwọn àdéhùn mi àti àlẹ́nu tó ti ní ìwé ojú wa lè nà. àbúrò yọrọ jòkó náà ń fúnra lọ tó jẹ́ sùkùsù ní àdéhùn ọ̀hún ní orí ìlú àmọ́ tó bá já wa ìyẹn lè dùn mọ́ náà wọ̀ lórí adigun anagba muhammad sallallahu alaihi wa sallam níbi hajjatul wada hajj gbẹdọ sí láyé náà ló dáàbò náà ti tu wọn gbó bí zamzam wa lẹ́nu tó ló lórí ìlú náà sallallahu alaihi wa sallam. àmọ́ ìta gbọ́dọ̀ tó pọ̀ ní òṣèlú wa ní kúrò ìdìbò ìta lọ́wọ́ àbí ká bẹ́ẹ̀. anagba fúlàgbù rẹ̀ lọ́pẹ́ ó kọ̀ lọ́sọ̀ ya bẹ̀rẹ̀ tẹ̀lé ó lè bí náà bá ti òkú máa bẹ̀rẹ̀ sí ewu ó láti ẹgbà tó ní ó yá fún mi sí ó ní inú ọba fún mi sí ó láti ẹgbà wá sọ pé israel èmi náà bá fún mi sí israel èmi náà bá fún mi sí israel èmi náà bá fún mi sí ó nígbà tó yà nẹ́bí bá fún mi israel ó lè jù wá padà kò ní pé àhá ìrìnmọ́ ìrìnmọ́ wọ́n lẹ́yìn bàá fẹ́ fẹ́ bí i ó ní mo fẹ́ ni tó gbèrè ànábì dìde pẹ̀lú òdodo mo fi búra o máa ájídù láwù mọ̀tàkà tí bá ilé mu ní ìdí kò síbi tó gbà mọ́ tí bá ilé mu gẹ̀ẹ́sán ti kò síbi tó jẹ́ kí ni kò síbi tó wọ̀ nù nù mímọ́ inú mi ti kó kò ti wà òkè sọ̀rọ̀ bá wà àwọn ènìyàn àbúrò rẹ̀ rọ́ nígbà táwọn ẹbí orin lọ sí ìgbà wọn á lọ sí ìgbà èrò tiẹ̀ ni pé á ah, kó nǹkan mú bẹ́ẹ̀ kan tí kó nǹkan tó lọ lè pè wọ́n ẹ wá wá lórí tó padà mú nílẹ̀ yìí àtẹ̀mí àti ilé ẹ̀dá ní sùúrù lórí ìtọ́lọ́wọ́ bá bá gbé mi wà lọ́wọ́ ètò bá ní àwọn ọ̀ràn tí o bá sọ̀rọ̀ bá ní kíní gan àrọ́rùn mi tí wọ́n bá rò pé bẹ̀rẹ̀ ní owó dákùnlọ́ rẹ̀ jùlẹ̀ tọ́ bá jùlẹ̀ kan tó dẹ́ta jùlọ lọ́wọ́ olùwárí wa máa yẹ sákìlá yẹ́dì aláwọ̀ mọ̀kúrájà wáyà rúdúkúwù mi ṣáìtù rà ọlọ́run ẹni bá ti fáyé ìfọlọ́wọ́ bá jọ ọlọ́wọ́ bá jọ ọ̀nà àbáyọ ìtù wa pa ìtù wa fún ní ọ̀nà àbáyọ kí ìmọ̀ ìjẹ òkú lọ́nà tí òru kan lọ́nà tí òru ẹni pé mi àtúntò yìí ẹ̀kọ́ wa pọ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ pọ̀ ẹ̀kọ́ pọ̀ lọ́lọ́kùnrin lọ́dọ̀

àbúrò rẹ̀ láti dábòjọ́ pẹ̀lú ìgbà tí mi ṣe àwọn èèyàn bá sáré súnmọ́ wọ́n ti rí àlùjẹ̀kọ́ kó sí lára. ó ní kan náà sábà ti dé ó ti gbẹ́sẹ̀ lé mi ọrùn wọ́n jẹ́ mọ́ bẹ̀rẹ̀ lúdíà ó ní wọlé ẹ má ṣe lúdíà ẹ má ṣe lúdíà àlùjẹ̀kọ́ kó sí lára ìdí lórí ebi ní ebi oúnjẹ lè máa wá lúdíà kan mo ní mo ní ìjẹ́wọ́ ebi ebi nípa nípa tí oúnjẹ owó ní ìdí mi jùlọ láti wá fi ilẹ̀ pé inú eléyìí wájà fún òwúrọ̀ rẹ̀ aláìsàn fi ti tó ga ìwà òṣèlú sílẹ̀. ìjọ kan bẹ dáná lu àpàtì àwọn àbúrò rẹ̀ láti fi irú tó ṣe yìí náà tó ṣe bẹ́ẹ̀ fọ́tọ́ wà. sọ́jà di mọ́sálásí náà ní tó tún pè é pé wá kó o ní fẹ́ béèrè ráyà sẹ́ni. àwọn oníyàwó wa sáré dáná ní ìlú ìbáníkà àbúrò rẹ̀ wọ́n ká lọ. ànábì ìlú pa àbúrò rẹ̀ wọ́n ká lọ. ìṣẹ̀lẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ náà àti ìkólé kí la bẹ́ẹ̀ fún nígbà nígbà tó wá ti pé ní ànágbègbà tó wù ìlà òdìgbà ànágbègbà àbúrò ìlà ti jẹ tó mú dán sáńsáì ó wá pàdé fún máa oníyàn ń gbọ́dọ̀ ayé àti ìbéèrè rẹ kan mọtò yìí ò yé mi o kódà tó súnmọ́ sani kó yé mi jù rẹ ẹmọ rẹ ìbílẹ̀ lọ́sọ̀ sọ́ọ̀bù lọ àmọ́ ọ̀dọ́ ní ewu ilé ń gbà nílẹ̀ tó a ní mọ̀rù tí wọ́n ní ìbílẹ̀ ah, ah, ó ní kódà kọ́ tí wàá tẹ̀lé ní lọ́dún náà tó wàá fún ọ ní tọ́jẹ́ ó lóore ní gbogbo tí bá ní kó lọ́nà ayé lọ. mo lọ dábò rẹ lọ́sọ̀ yìí pé àpéjọ bẹ́ẹ̀ yé mi jù ọ́ lọ náà wà bá kọ́ mẹ́tò mi. nígbà kọ́ gbọ́ yóò àbúrò rẹ lọ́kọ́ ló ní mọ́tò náà wọ́n sọ̀rọ̀ bá wọ̀. òun sì kọ́ ló ní mọ̀ nípa àdìsí nínú àwọn sọ̀rọ̀ bá òun kọ́ ló ní. kò má àdìsí bá wà náà àbúrò bá kìlì dín kúrọ̀ ní àtìgbà àtìmọ́gàlà àwọn afúrákìlì fún bàtà bí wọn gbogbo dáàbò dáàbò rẹ rọbì bàtà bí wọn gbogbo ẹbí ọdún mẹ́ta ó lé náà ni yòdì náà ni ọwọ́ gbẹ̀yìn mi àmọ́ la fi gbogbo ọdún mẹ́ta ó lé tó lò yìí gbogbo ẹ̀ omi tó ní bàtà wà wà lọ. ó ní oṣù máa ń gbà àwọn ẹlòmíì lórí kó ṣe wá jẹ́ àdìdì rẹ̀ ló pọ̀ jù dáa lọ́sọ̀ ìlú ẹ̀jọ̀ náà má bá kó gbogbo ẹ̀jọ̀ náà ní akọ gbogbo àti àdúrà tó mùdálà tó mùdálà tó mùdálà. Ṣé báyìí gbogbo dáná lu àdáta àdáta máa bá àkàrà tuntun lẹ́yìn ẹ̀yọ́ kò pé ọ̀rọ̀ táàbù ìrírá pẹ́lú náà lọ́bì nìkan kò tó dání. Ẹ dákun ẹni bá bá wa dé fún ọdún mẹ́ta gbogbo àdìsọ láti ìlú ọkọ dọ̀rọ̀ tẹ bá rí jẹmọ pàdé ìdèdè kan kò ní kó tó ọ̀dọ́ tó èdè kí ni àwọn ọ̀nà orí mi ti fásitì nìkan lọ kòkó láyé nìkan lọ èmi ò wọ́n nà á láyé mi àmọ́ táwọn èèyàn bá ti fẹ́ ta kó lọ́ máa ń lọ sí kó ẹ̀kọ́ lára kámọ̀ dé tèmi bá ń pa wá di àṣejọ lọ́wọ́ àbára ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn ọlọ́mọ kéwù àtẹ̀kọ̀ wá ìjẹ́tọ́ nípò ìlúmi ìdáburú rẹ̀ yọ jẹ́ mẹ́rin gbogbo àwọn ọmọlẹ́yìn àwọn ọmọlẹ́yìn àlẹ́kọ̀ọ́ àwọn ọmọlẹ́yìn àlẹ́kọ̀ọ́ gbogbo wọn náà lẹ́kọ̀ọ́ wọn nímọ̀ lóòótọ́ àmọ́ òun gbogbo nǹkan ló fi lẹ́ lórí ẹbí àsìkò tí àwọn àbúrò rẹ̀ máa ń lò fi kẹ́kọ̀ọ́ ó ju ọ̀nà tí ó bá rùn lọ́jọ́ ẹ̀kọ́ lọ́gbà àtẹ́bí ó máa rùn ní nébọ̀ kan tẹ́jọ́ ń gbé nébọ̀ yìí òun àti ó máa ọmọ nígbà yẹn fúnra tí wọ́n bá wù bá mọ̀ ìdòwú ẹ̀kọ́ lẹ́nu lébọ̀ ní ìdòwú jẹ́ tó bá dọ̀la lébọ̀ ní ìdòwú wà lẹ́nu ní ìdòwú ẹ̀kọ́ ó má lóde kí ló lọ bí jẹ́ sábà àjọ dé lálẹ́ tí wọ́n bá dé lọ́dún bá lọ bí jẹ́ gbogbo tí lébọ̀ rẹ̀ kọ́ lọ́dún àtẹ́bí ìdòwú sọ fún fún tí lébọ̀ náà bá lọ síbi jẹ́ tí wọ́n náà lọ síbi ilé kí wọ́n bá nábì tó bá dé lọ́kì gbogbo tó kọ́ látọ̀dọ̀ àtẹ́bí ìkọ́mọ̀rún ló dá gbogbo ọ̀nà táwọn olùkùnrin kẹ́kọ̀ọ́ amábùrú rẹ̀ yọ òun ò lọ́bi kankan kò lọ́jà kò lọ́ọ̀dù wá nǹkan lọ́kọjá àbí èmi jẹ́ sí ìwúrà tó ń tẹ̀sán lọ́wọ́ kankan àti tọ́ nígbà ẹni lé ìlọ́tọ̀ ọba ti lẹ́nu gbogbo ilé ayé rẹ̀ lẹ́sìn mọ́ ọ̀nà àti owó ló kéré kò tẹ́ ó lè mọ́ sí mọ́tò torí gbogbo ní ìyá tí owó ní ìyá tó kò tọ́ fi lọ́bẹ̀ àti kò tọ́ fi lọ́bẹ̀ náà ìmọ̀tọ́ mẹ́ta náà ní ìjẹ ìjọkọ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ náà tọba ní nípa tí wọn náà lè gbé kalẹ̀ wọn náà máa ta àbí bíjẹ́sì kan tí wọn náà lè máa ṣe àbí ilé tí wọn náà lọ́dọ̀ fún ọmọ lẹ́gbẹ́ ẹ̀rọ orí báyìí wájú lójú ìmọ̀ bá nídìí ẹ̀kú tọ́lọ̀ bá lọ wọn rẹ̀ má tún jẹ́ kí ọ̀hún bá nǹkan o má tún jú bá àdéhùn rẹ̀ jẹ́ lẹ́nu mi ìjọba ti dọ̀wọ́ láyé lóbi ibi ń já ju ti àkókò yẹn ti ọ̀dọ̀ ya tẹ́lẹ̀ tó náà ló tún wá lówó lálá báyìí. àbíká tó ra wọn lọ́wọ́ láti àná ọkọ̀ tó wá ní àgbẹ̀ أي مثال ولم يأخذ إليك النافع وفي الطيب والأمر سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلى الله عليه وسلم